ọ̀gbẹ́ni Lanre Jaji àti Taiwo Mohammed tí a mọ̀ sí Taye Tápà ni ó jẹ́ méjì lára àwọn olólùfẹ́ iléeṣẹ́ Paramount FM lábẹ́òkúta tí wọ́n sì darapọ̀ mọ́ àwọn adarí iléeṣẹ́ náà láti ṣàjọyọ̀ ogún ọdún ìdásílẹ̀ iléeṣẹ́ rédíò náà nílùú Abẹ́òkúta olólùfẹ́ iléeṣẹ́ rédíò yìí ni wọ́n kan sára sí akitiyan iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ náà nípa ti àwọn ètò àti ìròyìn tó yóò gbọ́gbọ́n tó ń jáde ní iléeṣẹ́ náà tí wọ́n sì rọ̀ wọ́n láti má ṣe pẹ̀yìndà nínú àwọn ètò gbogbo tí àwọn nífẹ̀ẹ́ sí máa ń ṣàwọn ètò kan bẹ̀ tí wọ́n dẹ̀ máa ń dùn mí jẹun sọ tèmi kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn ètò yẹn wọ́n ṣe dẹ̀ máa ń dùn mí mo fẹ́ràn ètò yẹn gan so àwọn ìròyìn ajá balẹ̀ mo gbádùn yẹn gan. àwọn adarí iléeṣẹ́ rédíò Paramount FM tí ọ̀gá àgbà tí ó ń darí ẹkùn Ìbàdàn Network Center àti ọ̀gá àgbà iléeṣẹ́ náà nílùú Abẹ́òkúta Akínyínká Akíntọ́lá ni wọ́n ṣe àlàyé pé Ayẹyẹ ogún ọdún yìí ni láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrìn àjò náà. Àwọn tó ń ṣe ìsọdọ̀tun iṣẹ́ takuntakun sí i fún àwọn olùgbọ́ iléeṣẹ́ rédíò náà dúpẹ́ fún gbogbo àwọn arápínlẹ̀ Ògùn àwọn tó ń gbọ́ wa àwọn tó ń gbéṣẹ́ fún wa fún àdúró tí wọn láti bí ogún ọdún sẹ́yìn yes Paramount FM ó jẹ́ iléeṣẹ́ gbajúgbajà. kì í ṣe mímọ̀ ṣe bí kò ṣe agbára ọlọ́run torí ẹ̀ la ṣe ní pé ká kóra wa jọ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò Paramount FM láti wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti fẹ̀mí ìmoore hàn. ìmọ̀ràn mi ni pé kí wọ́n sinmi torí ìsinmi ò sí sẹ́ni tó wà lójú ogun ìgbà yẹn tí paramount dé paramount àti ogun rédíò nìkan ni ṣùgbọ́n ní ìsìn orogún ti pọ̀. àwọn èèkàn èèkàn ìlú àwọn adarí iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ nílùú abẹ́òkúta lára wọn tí a ti rí ọ̀gá àgbà iléeṣẹ́ NTA abẹ́òkúta arábìnrin fúnmi wákàmá ni wọ́n bá iléeṣẹ́ Paramount FM yọ̀ àṣeyọrí tí wọ́n ti ṣe ní ogún ọdún tí a ti dá sílẹ̀ yìí. ọ̀gá àgbà tí ó ń darí iléeṣẹ́ rédíò ìjọba ìjọba àpapọ̀ FRCN lẹ́kùn Ìbàdàn ni ó léwájú àwọn àlejò àti àwọn ìkàn ẹ̀kàn láti gé àkàrà òyìnbó tí gbajúgbajà olórin ní Èrè Àsàlátù sì dàlù bolẹ̀ ní ibi ètò náà iléeṣẹ́ Paramount FM ninety four dot five lábẹ́òkúta ni a dá sílẹ̀ lásìkò ìṣèjọba ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje ọdún two thousand and three Yẹ̀mí Dalẹ́mọ̀ ló jábọ̀ ìròyìn.